àkàálẹ̀ ohùn àkàálẹ̀ ohùn àkàálẹ̀ ohùn àkàálẹ̀ ohùn means voice recording àkàálẹ̀ ohùn means voice recording níbo ni àkàálẹ̀ ohùn adé wà níbo ni àkàálẹ̀ ohùn adé wà